ìṣàlá gbogbo bá lè fi ọjọ́ náà wọ́n ṣàwọn jama ní àǹfààní because àwọn èèyàn ti dúró púpọ̀ in fact èmi gá dúró ńgbà tí wọ́n rí pé ọjọ́ ń lọ nani ká bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ rí jama àbí bẹ́ẹ̀ kọ́ èmi náà dúró àbí mi ò dúró èmi náà dúró so torí ẹ̀ àwa ní káfíà dáwọn jama dúró tí wọ́n ti ti ń retí alimami olùkótó bí aláhùn ààrùn wà ní ìtùkúláàrùn alámọ́ṣà bá wà ṣàlẹ̀ kò dáadáa ẹ̀dá kòlùkù jọmọ́ mùsùlùmí àkókò pọ̀mọ́ bàbá ọlọ́wọ́ wá ní káṣàgbéyẹ̀wò pàtàkì ọmọ bíbí bọ́mọ bíbí ṣe pàtàkì tó àkọlé tó dáa púpọ̀ ni tí ó sì kó nǹkan tó pọ̀ sínú ànínú tí ó wá kọ́kọ́ kó sínú tí ò bá kọ́kọ́ wá síyàn lẹ́mìí onígbéǹgbà bá ní a máa wá sọ pàtàkì ọmọ bíbí ajá sí pé àbáwọn èèyàn fẹ́ mọ iye ọmọ mọ́ ni a wá sọ pàtàkì bíbí mọ fún wọn kẹni tí ò bá fẹ́ bí ó lè máa mọ̀ pé ó yẹ kó wọ́n mọ̀ bí lẹ́ni pé a fẹ́ wù láti sọ pé ká máa ṣàlàyé pàtàkì ọmọ bíbí àmọ́ ìkankan tó wá ń bẹ tó pa sápamọ́ sábẹ́ ọ̀rọ̀ náà èyí ò lè lówó abẹ́jẹ́ ká gbé yẹ̀wò pẹ̀lú ra wa ìdílé nìyí ó ní pé pàtàkì ọmọ bíbí nínú tó kó sínú nínú tó sì béèrè nínú tó sì yẹ ká mọ́ bá ń bẹ́ ó ní pé bá a bá ṣe ń bí àwọn ọmọ yìí kí ló yẹ kó máa jẹ́ ojúṣe wa lórí wọn tẹ́rí gbogbo bí tí ayé rí bó ti rí tó lè ní yìí bàbá ròpó dàrú náà ni ibi ó dàrú lè yìí wà láìkò sí tó ti wọ́n wá o àwọn ọmọ wa tá ń bí tán dàgbà àwọn ọmọ wa tá ń bí táwọn náà ti pa wọn ni ìdarí ayé ń bẹ lọ́wọ́ wọn àwọn ló wá kú pé báwo ló ṣe yẹ kán darí ẹ̀ a rí pé bímọ bímọ ló kù tá àwọn rí láyé lè nìí ẹni ó mọ pàtàkì ọmọ tọ́lọ́wọ́n ọba jogún fún aláìkò fọmọ́ láàrin wa sábà ń bi oníkálukú ìṣẹ́rí bí ìbá ṣe tọ́lọ̀ bá tàdánwò fún ohun kódẹ̀ ló ní ìṣe pọ́ mẹyọ kan náà ló ní tẹ́ bá béèrè lọ́wọ́ rẹ̀ pé bóò ló ṣe áńdù ọmọ rẹ̀ tó jẹ́ yọ kan náà èyí ó sì mọ sọfún pé àtíwọ̀ ah, yóò sì bọ́ lọ́wọ́ bá wa dáadáa báyìí ọlọ́mọ́sàkúrí jẹ́ ìkọ̀kan wa ẹ dákun ẹ mẹ́jì ajẹ́ bímọ bímọ ẹjẹ́ ajẹ́ tọ́ ọmọ tọ́ ọmọ ẹ mẹ́jẹ́ ajẹ́ ní bí kalẹ̀ káwà ma lọ rí lórí ní òdì ní pé ẹ nítọ́lọ́ bá lọ́mọ yà náà ní yóò yá ẹ àwa náà mọ̀ yìí náà ẹnu bọ́ ọdí sọ́ọ̀ náà ni anábùwà Muhammad sallallahu alaihi wasallam alukùránì ò ní máa sọ pé yá ayyuhal ladhina amanu qu anfusakum wa ahlikum nara tí ń já sí pé à ń bímọ à ń bímọ ẹmọ́ yóò kàn máa jẹ́ à ń bímọ nìkan là ẹjá máa rí àpèjúwe ìtọ́jú ọmọ kára pèjúwe pé a mọ pàtàkì ìtàwọn kẹ́sí yá ìmọ̀ pàtàkì ọmọ wàláyọ̀ ní ó mi wọ́n lọ́jọ́ gbé lálùkìyàmọ̀ nítorí àwọn gbéyàwó yìí

ojúṣe tó yẹ kó ń ṣe lórí ọmọ ìjọ ṣe àbúrúdí ibi tọ́rọ wà rí owó gbogbo ẹni tọ́lọ̀ ń bá ní kó ṣe ojúṣe tó yẹ kó ṣe lórí ọmọ ọlọ́run alọ́mọ náà padà wá jọmọ tí èèyàn mọ́ ń tọ́ka pé ọmọ rí ah, ọlọ́run mo dúpẹ́ kó jogúrú eléyìí fún mi ní ọmọ tẹ́rí pọ́ mọ́ èrè ló jẹ́ èmi ló kàn jẹ́ ohun gangan lórí ilé bàbá jọ pé náà kìí orí ire tí èèyàn máa ń ṣe láàárọ̀ ọmọ ní pé ǹjẹ́ mo ṣe ojúṣe mi lórí ọmọ tọ́ èèyàn wá ṣe gbìyànjú lórí ọmọ ṣe wàhálà tó yẹ ṣe lórí ọmọ ọmọ náà padà wá ń ọmọ náà padà wá ń àwọn kan bá ti ń bọ̀ lẹ́bàá ti ń bọ̀ lọ́nà àwọn kan náà bí ọ̀nà náà jáde àwọn òbí kan ló bí ẹbá pa gbogbo àwọn tàbá ń bẹ̀ tán kẹgbà dání tán láwọn ń fẹ́ra àwọn táwọn yìí ọ̀gọ̀rọ̀ wọn Abdullah abdulfata ọ̀gọ̀gá rẹ̀ ti bàbá wọn lò mọ́ra ó ṣe ní kẹfà tó àti ìlọ mẹ́ àbójìlè mi lọ́nà ti ní àríkọ́n tẹ́lẹ̀ gbogbo àwọn darí yìí kálóbí bá ṣojúṣe wọn lórí wọn irú àwọn ọmọ ní padà wá ya tí wọ́n yá àwọn ẹ̀lẹ́jọ́ tí wọ́n rọ̀jọ́ ìgbéyàwó ti yá rẹ̀ nítorí pé wọ́n ti adàl àmàna láti ṣe tó yẹ táwọn òṣèlú ọmọ nígbàkejì náà nígbàkejì náà nígbà tí èèyàn bá gbé in tó yẹ kó jùúlẹ̀ lórí ọmọ ó wá gbé jùúlẹ̀ ọmọ náà wá ya ọmọ bú ẹjọ́ tí ó rò láti jẹ́ àmọ̀ kọ́ ni pé ẹjọ́ ọpọ́ ọmọ yọmọ bú o ẹjọ́ tí ó rò ní pé èéṣì wọ́n gbé ojúṣì rẹ̀lẹ̀ ẹni ìgbẹ̀yìn

ọmọ wàláì bàbá tó bírú ọmọ bẹ́ẹ̀ tí òṣèlú ṣe kò frí nígbà ìgbéga ìkìyàmà kò frí nígbà òjàmá nígbà ìgbéga ìkìyàmà kí ni sí kullukum ra'in wa kullukum mas'ulun àwọn ìgbésẹ̀ kí tí ya rẹ̀ bí táwọn èèyàn sọ pé bóyóyún aṣẹ́wó ló gbé wá bóyóyún kìlíkà ló gbé wá tó tẹjọ́ tó dára ìgbó wá bímọ dọ́dún ní àdíbòlọ́ ti róyún oyún ló ti dọmọ yìí tóbòlọ́ ti rọ́mọ ni Màríyámà bá náwọ́ ṣe ẹ̀ta ẹ̀bí ọba ní àá pàṣẹ ìfànà kálímù máa ń káànà fèlì máa bè sọ bí yá wọn náà wo ó sàrípọ̀ mọ́ òpó lọ ọmọ òjò ni bóò láti máa bá wí bóò láti máa bá sọ̀rọ̀ kí láà máa béèrè lọ́wọ́ rẹ̀ lẹ́ẹ̀kan náà ìsábàbọ̀ kọ́ọ̀lá ìnì àbùdùmọ́ آتى لي الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا يا الله أولو أه، في عيسى قليني عبد الله أي أه، والله جميل آتى لي الكتاب الله من وجعلني نبيا يا الله وجعلني nàbí ìyàn ọlọ́run wá ṣe mí láàrin lẹ́bí kìí ṣe tẹ́ tí mọ́ríàmù ṣe ló bí bẹ́ẹ̀ ẹ àfáà ni mí ọmọ mi náà sì gbọdọ̀ ìlànà èyí ti jẹ́ débẹ̀ o kàágbà wá ti wá jáàfáà ọmọ wa náà sì gbọdọ̀ jáàfáà ìwọ́lé jáàfáà tó mọ̀ lọ báyìí ọmọ rẹ̀ ó sì mọ̀ lọ báyìí jẹ́ kódà ó tún lè kéwú owó sì tàbù ní àìmọye àwọn àlùfáà ní ìwé ìṣẹ̀lẹ̀ sí láyé lónìí ọlọ́mọ fi ìwé ìṣẹ̀lẹ̀ sí wa mọ́ fi wà dánwò bẹ́ẹ̀ kàn wá so kí lọmọ ó yà kìí ṣe ohun tí ọ jẹ́ lọmọ rẹ gbọdọ̀ jẹ́ ìdọ́mọ rẹ ó yà ọlọ́run ló ti mọ bí ó ti yanjú ẹ̀ amójúṣe ti ẹ́ oníwọ́ gbọdọ̀ sí olànàbí yọ àyíkáṣọ́ ẹ̀ wọ̀jà alẹ́rin náà bẹ́yìn nàbí yẹ̀ wọ̀jà alẹ́rin mubarakẹ́ ayinamagun ẹmàdúwàwó walam yaj'alni jabbaran shaqiyya ẹwọ ọlọ́lọ́ ló ṣe òun láàrín ọlọ́run ọlọ́run ló ṣe òun lọ́mọ alálùbáríkà ní gbogbo ibi kíbi tóun bá dé ọlọ́run wá sàtọ́lẹ̀ ipé kó jọ alìjọ bárọ̀ ṣẹkìyà ọlọ́run ni àbọ́lọ̀ ní ma ń sọmọ lọ́mọ alálùbáríkà oníṣì ma ń sọmọ ní ọmọ rẹ̀ tọ́bá ní pàtàkì ọmọ pàtàkì ọmọ tàà lè rójọ́ yóníjò gbé ìyàmọ̀ kéèké pọ́mọ rẹ̀ yọ ọmọ alálùbáríkà àbọ́mọ rẹ̀ ya ọmọ bú pàtàkì ẹ̀ ní pé ṣé wọ́n ti ojúṣe tọ́ àárín gbogbo èkó ta wà yìí ara bí táwọn èèyàn ti gbọdọ̀ kí ìtara lórí ọmọ wàdíláyò ta wà yìí ọgbọ̀rọ̀ ti jí àtàgbò mẹ́rin mẹ́rin àgbọ̀ àgbò méje tó kọjá ní wọ́n tàí tajà gbogbo ẹ̀yìn yá wá lọ́wọ́ bá wa tàánú yóò tàánú àwa náà wọn kálukó wa máa wálé ìwé mu gbogbo ọ̀gọ̀rọ̀ àwọn schools àwọn private schools wọ́n bẹ ní island yìí nìkú wọ́n wá introduce oríṣiríṣi program kódà ẹ̀ láwọn ẹlòmíì láàfáà láàrin wọn àwọn ló ti láwọn dáadé tí ó lẹ̀ sínú iléèwé tó láti mọ̀ báwọn òbí tí ọkọ̀ ọmọ lọ́dọ̀ àwọn ráyè mọ́ àbúrólórin kan ní sọ̀rọ̀ ọ̀pọ̀ nípa àríwúgbò mọ̀sánátàtò nípa àdáta ìgbà tí wọ́n ń sọ wọ́ àwọn ìyá tí ń bẹ́ta lẹ́nu ó ní ó mọ́ta kálá wá àbámọ̀ ṣùgbúlà ní tó kù láyé lẹ́yìn ìyá tó ti gbé responsibility rẹ̀ kalẹ̀ bàbá tó ń lò ráyè mọ́ àwọn ọmọ wa lọ sú wọ́n lọ wọ́n lọ gbogbo tí wọ́n bá lọ bàbá wá dé lọ́sàn bàbá wá dé padà àwọn ọmọ náà wá dí pé wọ́n wá ní rí bí wọ̀ àwọn ọmọ wa mọ́ ìrẹ́gbẹ́ ọmọ wa kẹ́rẹ̀ látọ̀bẹ̀ ẹ wà mọ́ láwọn ọmọ àwọn ọmọ ní èkó yà yìí ọmọdún òkọ́jú ọmọdún mẹ́jọ lọ ẹ pàdé bí títí ẹ̀rọ ìmọ̀ bàyí ọmọdún mẹ́jọ bá tí ní ìbá tó bá kí bú ilá yẹ ẹ̀yìn lẹ́jẹ̀ mẹ́jẹ̀ òun pé ọ̀gá ní ìbá ń kọ́ ìyọ̀tọ̀ ní tí ń wí tèmi lọ́pọ̀dún mẹ́jọ ọmọdún mẹ́sàn ọmọdún mẹ́wàá àwọn slang tí ń bẹ lẹ́nu wọn ọgbọ́bí àwọn nǹkan mí ò tọ́ ọmọ nìbò bá ti fẹ́ àti dárí ó gbọmọ lọ́wọ́ rẹ̀ ọlọ́dá kan tàn wà láàrin tó jẹ́rí àwọn ọmọ lọ lè wé ohun gẹ́gẹ́ kọ́ lójúṣe wá ohun gẹ́gẹ́ kọ́ àmọ́tẹ́ rí olórí responsibility ta fẹ́ òjò ní lórí ìjọ̀gbéga ìpìyàmọ̀ tèmi àti gbọdọ̀ lọ dù táàfin ní sórí burúkú látara àwọn ọmọ wa ó ní dájúkọ̀ láti sọ olúwa ní wà mẹ́kọ̀ lápòtò ìdínà wà ìsà ìlà ìyà àbúrú alùpùpù ní ní ìdálìjẹ̀ lọ lásán èsì dáwọn èèyàn náà lásán ìlà ìyà àbúrú ó ní tí mo torí ẹ̀dá wọn ni pé náà lè máa wá jọ́sìn fún àlùbáṣọ́ àlọ́ ọ̀wọ́dà

gbogbo òbí tó bá bí ọmọ lára nǹkan àkọ́kọ́ tí ó rọjọ́ ní lórí ìjọ ìgbé ìdàlù ìyàmọ̀ ní pé ìgbà fún ọlọ́mọ tán sọ jẹ́ kọ́mọ náà dá mi mọ̀ padà ọlọ́wọ́ bí ìlọ́wọ́ gbogbo wọn ìjà ń kọ̀ lẹ́tì àwọn ọmọ wa mọ́ wọn ṣùgbọ́n ọ̀dà ṣáà ń jẹ́ káwọn ọmọ wọn ní tàwùṣe ẹlòmí ah, ò bàbá dínwó máa rí àgbò wá kéwú bò láti wá fún àwọn ọmọ wa mọ́ ọlọ́run ah, ọdún fèlì látàyé nù tẹ́rí ní òkéú kò rán o torí ojúṣe rẹ ni so àkọ́kọ́ lórí gbogbo abẹ́ mójútọ́ mọ́ abẹ́ ṣe ojúṣe lórí ọmọ abẹ́ déwájú ọlọ́run ká fríì lórí ọ̀rọ̀ ọmọ o ní pé ká wá báwo la ṣe fẹ́ dá ojú ọmọ wa padà sọ́dọ̀ bá ọ̀rẹ́ ni ó bùn wa Allah subhanahu wa ta'ala gbogbo ọmọ tí ń bẹ lọ́wọ́ nígbà àpáwa sọ sísọ́ tó sì sọ ni pé yóò dá ọlọ́wọ́ ọba mà padà dá padà sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala bóò láti wá ní àtìkù eléyìí ẹnu àsìkò díẹ̀ ta ní ìlànà yóò ta kátà ní mẹ́nu bá bóò láti ní àtìkù kájíwájú ọlọ́run tọ́nà bá wa ń gbéwájú ìjọba rẹ̀ sọ tí ó mọ̀ ní. sẹ́rí àti sọmará ìdí gbogbo tá a bá ń sọ lórí ọmọ àti sọmará ìdí ẹ̀sìn ọ̀nà sọ́mbìrì ẹ̀ ní pé dá ọmọ padà sọ́dọ̀ ọlọ́run tí ìtumọ̀ dá padà yóò mọ ọlọ́run ọlọ́run ló bú ọ bí bú ọ tó bú ọ ni pé wà máa ń kọ̀ lápòtò lè jẹun náà ní ìta ìlà ilẹ̀ àbúrò ó dáa ní ó wá gbọ́dọ̀ tẹ̀ wáyé ayé tọ̀ tètè yóò mọ̀ pé wà máa ń kọ̀ lápòtò lè jẹun náà ní ìta ìlà ilẹ̀ àbúrò ọ̀nà tá a ti wá máa ń àti ìwúrò ẹ̀ wá pọ̀ àkọ́kọ́ ọ̀nà orí rẹ̀ ti tẹ̀lẹ̀ ìwọ gẹ́gẹ́ bí bàbá ìwọ gẹ́gẹ́ bí ìyá ẹ̀kọ́ tó kọ́ fẹ́ kọ́ lára rẹ̀ pọ̀ ó ń já sí pé ipò ọdún jẹ́ kọ́ máa rẹ̀ ó dá ọlọ́run ọba mọ̀ tí wọ́n jọ ti kọ́kọ́ dọ́rùn mọ̀ sọ ní nítorí òṣèlú gbogbo ẹ̀yin ya wá tẹ́ ń kojú wọlé ọ̀rọ̀ tí mo bá lẹ́nu àwọn ṣékù wọn gbà tí mo dé ní mo délẹ̀ ìdánwò ọlọ́wà àtàwọlẹ́sọ lórí gbogbo ẹ̀yin ya wá tẹ́ tí ìjọba wọn Ah, níbi ayé ti lajúdé yìí ẹ̀tún wá mọ́ lọ́dọ̀ àwọn àbá kan sánmà ní wọ́n ń pa ọjẹ́ kìíní kan papọ̀ omi kìíní kan sánmà ní wọ́n ń sí gbẹ́rẹ́ kan fún yí sánmà bá débi pé ìgbẹ́rẹ́ ilé yìí ojú ara yí náà bẹ́ sí tí ọlọ́mọdé aṣorí wó àbẹ́yìn ya wa tẹ́ẹ̀mọ́ tó dípẹ́ ìtajà ń dúmọ́ta tẹ́ẹ̀mọ́ lọ rẹ̀ wá ọṣẹ́ ìtajà tẹ́ẹ̀mọ́ lọ rẹ̀ wá òká òká ìtajà ẹni ó ní ìtò òkà àtajà òun polówó òkà àtajà káàkiri kíní òní yíò ní máa ń pa mí lẹ́ni ìbọn wá ó wá ń ta òkà àtajà fún wa òkà àtajà kò ṣiṣẹ́ fún wọn ni torí pé tó bá ṣiṣẹ́ fún wọn ìyí tó fi wá látòsògbò ó yẹ ní kí wa gbogbo ọdún jẹ́ mẹ́wàá lè ní ara rẹ̀ wà ó

ìjọ́tọ̀ ọba ti wá ń ṣerú ẹ̀ ya lọ yóò ọmọ náà wà mọ̀ irú ẹ̀ tọ́mọ náà wọ́n bá ti wá ń rí rẹ̀ òun náà wá kàn lùdù pé àṣébà àṣe máa ń gbé ilé ayé rèé okùnbọ̀ ti fẹ́ kú làwájú ọlọ́run wá ní ìwàdánwò wá ti fẹ́ jìnnà ọ̀tọ̀ lọ fẹ́ rojọ́ tara rẹ̀ pọ̀ mú nǹkan ní ìpapọ̀ ọlọ́run ọ̀tọ̀ lọ́tún wá rojọ́ rẹ̀ lórí ọmọ tá gbé fún ọ pé bóun lọ tún ṣe wá sọ ọmọ tá fún ọjẹ́ ẹni ìyá wa gbogbo ìṣẹ́ súnmọ́lé ẹ̀lọ ìkàtú ohun ọmọ ń kẹ́kọ̀ọ́ lára yí ni o ẹmọ lọ́rẹ̀ wo gbogbo ọmọ tí èyàn bá ń bí láyé ọmọ wa mọ́ ń sábà fẹ́ mú kìíní kan lára wa láti gbogbo wa àbí kí n bá ń ṣe tẹ́jẹ́ lápọ̀jọ́ yóò fẹ́ mú lára bàbá yóò fẹ́ mú lára ìyá torí ìtàn rí lójoojúmọ́ ẹ̀ tí wọ́n ti mẹ́ wọ́n kẹ́kọ̀ọ́ mẹ́rin ẹ máa lọ wo ọmọ táwọn ìyá wọn bá jẹ́ onímọ̀ ìkọ́ ògùn lọ́jọ́ oúnjẹ ìbámu àti ọmọ ọdún mẹ́fà ni ó máa wà ní oṣù mọ́ sọ pé èmi náà fẹ́ máa dá kìíní bojú tí ẹmọ tó jẹ́ kó máa pariwo rẹ̀ kò lẹ́kọ̀ọ́ kankan débẹ̀ kò yé ọmọ ọdún mẹ́wàá tí sunkún ní kọ́ọ̀bù kò yé kò mọ́ àmọ́ tí yóò máa sunkún rẹ̀ ní pé wáyé tí mọ́ mi yóò máa múra tí wọ́n máa lo nìkọ́ọ̀b tẹ́mi ó wà fẹ́ múra tẹ́mi ó wà ní máa lo nìkọ́ọ̀b ẹ̀rọ tẹ́mi ìjọba àbíbẹ̀ kọ́ ìjọba ẹ lọ rí ìwò dáadáa torí pé ìtàrí táwọn òbí wọn ṣe bàbá náà tó bá jó ní ṣòkòtò sóbésóbé kódà bàbá tó bá ní rògbọ̀n tó bá pẹ́ èmi ti ní lára bàbá kan dáadáa ni ká ní ọmọ sábà fi rògbọ̀n rẹ̀ ṣeré báyìí ọmọ sábà ti báyìí ọmọ rẹ̀ ọmọ tó mẹ́fà sí èmi rògbọ̀n olóòdì mọ́ fọwọ́ pa ìjàgbọ́ rẹ̀ náà báyìí ìtumọ̀ rẹ̀ ní pé toró rí ọpọ́ ọmọ fọwọ́ pa irúgbọ̀n ó dáwọ́ pé á ah, èmi èdí mi ni ò àmọ́jẹ́ ń ṣe bí bàbá mi ti ṣe tó wọn bá jẹ́ wọn tí wọ́n kojú wọlé ọ̀nkọ́ ọmọ rẹ̀ nígbà tí kojú wọlé ó kú bọ́ọ̀tì kó làwọn àjọ náà pàtàkì ọmọ rẹ̀ o tó bá mọ yìí tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ìwọ kọ́kọ́ lọ túnra rẹ̀ sí ìwọ kọ́kọ́ wá báwo ló sì fẹ́ jẹ́ kí o já ọlọ́wọ́ bá rẹ̀ mọ̀sùn níbi ìjọlọ́wọ́ bá mọ̀ tìyẹ lọ́mọ rẹ̀ ló ti kọ́ ní ara rẹ̀ àdúgbò kan bẹ ilé kan bẹ lámùkùkù àwọn àlùfáà àwọn akọ̀ ọ̀gbẹ̀ tán gbé bẹ̀ ẹni gbogbo àwọn ọmọ tán bẹ́ẹ̀ tán láti gbọ́ fún bátùn hádà gbogbo nínú alhamdulillah láhmàdù owó àtàtàyìn rẹ̀ ni kí ló fà á tó ní kó jojúmọ́ náà ń gbọ́ nínú ilé wọn ojoojúmọ́ náà ń gbọ́ nínú ilé wọn ìjọmọ̀ ìwọ́n tó ń ṣe ìdùnná káàkiri nǹkan tó ti lára ọmọ onáríkó náà jẹ́ kó náà mọ̀mọ̀lú ẹ̀ ọlọ́mọ́ta ṣàánú wa o kí ní kan bẹ lórí social media ẹ̀rí àwọn ọmọ kéékèèké kan nígbà ọmọ owó kí ní mo bẹ̀rẹ̀ mọ̀ ṣọ̀tún àwọn ọmọdún mẹ́rin mẹ́rin báyìí bóyá bẹ́ẹ̀dẹ̀ lẹ́ńṣe ní o bí kí ní kan lẹ́ńṣe ní o àwọn ọmọ sì ń jó wọ́n sì ń lẹ̀ fún ara wọn bẹ́ẹ̀ ẹwà mọ̀ tún láwọn bàbá wa àtàwọn yàwọn tó wà ń bẹ àwọn náà tún wá ń dùn nǹkan rí táwọn òbí wọn ṣe oníkíni òun làwọn náà ń ṣe àsìkò onílé ìgbàwájú díẹ̀ tá a sọ̀rọ̀ lọ ìdàpọ̀ oníkálukú wa ká mọ́ wá yẹra wa wò yẹra rẹ wò níbi tọ̀síì yẹra rẹ wò níbi súnà yẹra rẹ wò níbi irun kíkí yẹra rẹ wò níbi ìwà wo ní bẹ lọ́wọ́ rẹ sọ̀hún ìbádùgbò sọ̀hún ìṣẹ́bí sọ̀hún sí ìyá àwọn ọmọ rẹ gbogbo tó ń ṣe yẹn ò ń kọ́ àwọn ọmọ rẹ lẹ́kọ̀ọ́ wa máa rántí pé òórùn jọ lórí wọn tó bá ti jọ ọ̀fẹ́ ìgbà náà ọ̀fẹ́ lẹ́yìn على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. kámọ́ bínú jàmbá ìpè sókí ló jẹ́ adúgá tètè adigun aago méjì kọjá kọlá ní kúrò lánàá aago méjì kọjá adigun oge pátápátá yà aago wákàtí méjì èrè dé ìgboro tọ̀ èyí tọ́tọ̀ ń dáwà lẹ́jọ́ òní òdàwà náà yìí kámọ́ bínú assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. جزاكم الله خيرا أكي على شيخنا جلوه الناس يوجد كما sọ̀rọ̀lẹ̀ sọ̀rọ̀ lóore gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá ní àǹfààní èyí tí ó kọjá bẹ́ẹ̀